قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الحمد لله الذي هدانا إلى سنة رسول الله صلى الله عليه وسلم والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحابه أجمعين إن خير الكلام كلام الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba wa ọba Allah ọba tí ó ṣà wá lọ́kọ̀ọ̀kan tó mú wa kú nínú bídíà ọlọ́run ọba Allah wá jù wá sínú sunna nabuwa Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run mú wa kú nínú òkùnkùn ọlọ́run fi wá sínú mọ́lẹ̀ kí ni wọ́n pè ní mọ́lẹ̀ òun náà ni ìmọ̀ọ́sìn ọlọ́run bí ó ṣe wá nínú alukoran àtàdísì ọba tó ṣe bẹ́ẹ̀ fẹ́ ní kọ̀ọ̀kan wa àpàdà síbú àpàdà sígbà kọlọ́mọdé àmà o gbogbo rẹ̀ tọ́lọ́n ṣe fún wa alábàlá súnà adúpẹ́ fọlọ́wọn ọba ọlọ́mọdé àrífà sẹ́yìn kọ́sàlékún ìmúdúróṣinṣin wa àwa bẹ̀rẹ̀ lọ́wọ́ fún gbogbo àwọn tí ó ti yẹ kọ́lọ́mọsáàjì ó àwọn náà kọ́lọ́mọba aláàkọ́bá kábídé àkó lójú wọn kọ́ba tàmálẹ̀ súnà sí wọn kọ́lọ́mọba aláàkọ́wá sí gbogbo ní olórí rẹ̀ anú ọlọ́run ìkẹ́ ọlọ́run kọ́bá òjíṣẹ́ ọlọ́run anábọ̀wá Muhammad kọ́bá gbogbo àwọn ará léra àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ èyí tó dáa jù nínú ọ̀rọ̀ tẹ́yẹ máa ń jòkó gbọ́ òun náà ni ọ̀rọ̀ tó bá ní ṣe pẹ̀lú alukur'an ojú ọ̀nà tó dáa tẹ́yẹ máa ń tọ̀ lérí gbogbo tẹ́yẹ bá fẹ́ ṣe òun náà ni ojú ọ̀nà sunna anábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀wárí tí wọ́n bá dálẹ̀ tí wọ́n pè lẹ́sìn lásìkò anábì wọn ṣe anábì ọ̀sọ̀rọ̀ lérí ẹ̀ ọlọ́run sọ sínú koran àdìsí ọ̀pàṣẹ wọn èèpè lẹ́sìn bídíà ni wọ́n máa ń pè é bídíà ànábìlà nù ni èèyàn ní wàá wo kóánù àfikọ́lọ́ lè gbẹ̀sán nínú náà ọlọ́run lànàbì fi ni gbogbo bídíà pátá nù ni gbogbo àánú kullu bid'atin dalalah wa kullu dalalatin fin nar gbogbo ẹni tó bá wà wo kóánù tó fi tànábìlẹ̀ tí ń ṣe míì wọ́n ní ọ̀nà ọgbẹ̀sán tó bá kò láyé wọ́n ní iná ọlọ́run lẹ̀sán rẹ̀ ẹnìkọ̀ọ̀kan ọlọ́mọṣẹ́wá lọ́mọ náà àwọn tó ń bẹnu bídíà náà ọba mọ́sá fà wọ́n yọ àwọn tá a ti ṣe rí ọlọ́mọdé àṣẹ àwọn tá a ti ṣe ta túbá ọlọ́mọdé àtúntò padà sí rí rẹ̀ ọlágbára ọlọ́run ọba wa níta fẹ́ bá ní sọ̀rọ̀ láàárọ̀ yìí òun náà ni bìdíàyàtú al-ihtifali bilmawlid an-nabawi sallallahu alayhi wa sallam al-ihtifalu bilmawlid an-nabawi bid'atun fil islam ọjọ́ bí ànábì tí wọ́n máa ń pè ní mòlódì ó gbajúmọ̀ káàkiri àgbáyé ọjọ́ bí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àdádálẹ̀ ni nínú Islam kò sí nínú ẹ̀sìn tí ọlọ́run fi rán ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sẹ́mi pé ọlọ́run bá ọ̀rọ̀ ànábì sí wa ó ní ká máa ṣe àṣàlátù fún ànábì sallallahu alayhi wa sallam a'udhu billahi minash shaitani rajim ọlọ́wọ́n bá ní inna allaha wa malaikatahu yusalluna ala nabi ọlọ́wọ́n bá ní èmi ọlọ́wọ́n bá àtàwọn màláíkà à ń ṣe àṣàlátù fún wa muhammad ọlọ́run ló sọ òní ya ayyuhal ladhina ọlọ́run ní gbogbo ẹlùgbàgbọ́ òdodo sọ́lù alayhi ẹ̀yin náà máa sàtàlátù fànàbí wàsàlímù tàṣìlìmà ẹ máa tọrọ ìkẹ́ àti ọlá fún àṣẹwá látọ̀dọ̀ ọlọ́run wípé ànábì sọ fún wa wípé ọlọ́run ọba ní ká máa sàtàlátù fún ǹjẹ́ ànábì sọ fún wa wípé ọlọ́run ọba ní ká máa ṣe mòlúdì fún ǹjẹ́ ànábì gan fún rárá rẹ̀ sọ ṣe mòlúdì fún rẹ̀ tó bá ṣe mòlúdì fún rẹ̀ níbo ló ti ṣe àwọn mélòó ló wà ń bẹ̀ ìjà àwọn sàhábà wọ́n ṣe mọ̀lúdì lẹ́yìn ànábì wa muhammad sallallahu alaihi wa sallam ìjẹ́ mọ̀lúdì ń bẹ ní ẹ̀sìn tọ́lọ́run fẹ́ràn ànábì láì ní máa pẹ̀pẹ́ mọ́ ẹ̀yọ́ màá yá mi láì ní máa pẹ̀pẹ́ láì ní máa tijú láì ní máa wo bí ee eh, bóun làwọn yẹn ṣe pọ̀ ń bẹ̀ tó láì ní figbá kan bọ̀ kan nú mọ̀lúdì ànábì ayẹyẹ mọ̀lúdí ànábì ìmọ̀ọ́sẹ mọ́lídí ànábì ọjọ́ bí ànábì ká máa ṣe ayẹyẹ rẹ̀ lọ́dọọdún lẹ́yìn sàfílì islam islam èyí táwọn ń ṣe yìí tá ànábì mú wáyé kò sí ń bẹ̀ o bí mo ṣe sọ́n òdodo ẹyọ kan tó wà lérí mọ̀lúdí náà sẹ́rí gbogbo nǹkan míì tẹ́yìn bá tún gbọ́ lẹ́yìn èyí tí mo sọ yìí àdáparọ́ sínú ẹ̀sìn ni ìbáàjẹ́ lárúbáwá ní bá ń sọ ìbáàjẹ́ yorùbáwá ní bá ń sọ ìbá jẹ́ àáfàá ní bá ń wí ìbá àjọ ọmọ kéwú ní bá ń wí àwọn èèyàn bá pọ̀ ń bẹ́ẹ̀ wọ́n ń ṣe ń tán rí ni o kò sí ládàá kankan lérí ẹ̀ khalaqana Allahu li ghayatin ay li tahqiq al-ibada gbogbo apáta kò sẹ́nì kankan tá a mọ̀ pé nítorí ẹ̀sìn lọ́lọ́run sì dá wa nítorí Islam ó sì rán ànábì sí wa sallallahu alaihi wasallam li yubayyina al-islam ká ànábì wa sàlàyé islam tọ́lọ̀ fẹ́ ránṣẹ́ sí wa li yubayyina al-ibada ẹ̀sìn tọ́lọ̀ ní a ṣe ọlọ́gbé anábì dìde pé ká anábì ọwá sàlàyé wákọ̀dé bá lága rìsàlà gbogbo mẹ́sẹ̀jì tí ọlọ́run fẹ́ràn anábì pátá gbogbo ẹ̀ pátá ìlà anábì jíṣẹ́ ọ sàlàyé fún wa wà á dalẹ̀ àmánàtà gbogbo sọ fáwọn ẹrú mi Kama ba bá wọná ọlọ́run bá mi ṣàlàyé fún wọn kálí bá wà lìjánà gbogbo ẹ̀ lànàbí ṣàlàyé kó tó lọ àwa tu gbogbo ẹ̀ pátápátá gbogbo tá ànàbí ṣàlàyé àárí àdìsí ẹyọ kan àdìsí ẹyọ kan péré tí ń sọ̀rọ̀ lérí pé ẹ máa ṣe mọ̀lódì Rasul sallallahu alaihi wasallam kánábì tó lọ láàárọ̀ ọjọ́ kan ànábì bẹ̀rẹ̀ sí ṣe wá sí fáwọn sàhábà ànábì ń bomi lójú àwọn sàhábà náà sunkún ànábì sunkún àwọn sàhábà náà sunkún taraktukum ala albayda ànábì ní èmi ń lọ ìfìyín lẹ̀ èmi ti fi yín lẹ̀ báyìí o lérí ojú ọ̀nà tọ́tọ́ lérí ojú ọ̀nà tọ́tọ́ ojú ọ̀nà tó kílíà albayda tó kílíà kò sí nǹkan kan sọ́dàrú ń bẹ̀ kò sí kankan tí ò yẹ yín mbẹ layluha ha kọ́lọ̀ na ha yàtọ̀ lọ́sàn-án rẹ̀ ò yàtọ̀ lóru ìtọ́ n'i kí sàlàyé fún yín mo ti gbogbo ó sì kílíà ní láàyè sí gùn á ní ha èyí tí mo mú wá fẹ́ràn mi sí yín ẹnìkan ò ní yẹsẹ̀ kó ń ẹni tó fẹ́ parun ilẹ̀ ahalik àbẹ̀yẹn tó fẹ́ ṣe wàhálà tí ò ní jẹ́ anábìlà fẹ́ni tí wọ́n fẹ́ ṣe báàdà tí ò ní gba aládàá lọ. níta anábìlà sọ fún yín ni pé ẹ̀dùn olórí súnà ẹ̀dùn olórí súnà nínú gbogbo àdíìsì tí wọ́n pè ní súnà bó ṣe pọ̀ tó yẹn wọ́n ní kò sí àdíìsì ẹyọ kan tí ń sọ̀rọ̀ lérí pé ká máa ṣayẹyẹ ọjọ́ bíi ànábì àbí bí yẹn bá máa àfi tó yẹn bá máa lọ irọ́ lọ́rùn fáwọn tí ò kéwú sẹ́gbọ́n àwọn tí ò kéwú tí wọ́n gbọ́ lárúbáwá èyí lè máa ní iná láwọn aláìkáta o yíṣọ lúná alà nàbí ọlọ́run ní káṣà sàlátù fà nàbí àkílà ń ṣe bí mòlúdì ibi tá ń ṣe náà nìyẹn ọ̀n lọ́rọ́ lọ́rùn nìyẹn ibi mòlúdì ká nàbí ti ní ká máa ṣe àsàlátù a máa sàsàlátù a máa dá ṣe a máa ṣe a máa kírun èèyàn máa dá ṣe lóru yóò wá ní iná láwọn aláìkátà òun ni àyà tó sọ̀pọ̀ ti mọ̀lúdì èyí ni báwọn tí ọ̀dá kan mọ̀ wọ̀bí wà sọ́ọ́yá rasulillah sallallahu alaihi wasallam ọ̀rọ̀ mọ̀lúdì kọ̀yẹ́ kọ́ mọ̀ yà wá lẹ́nu láwùjọ wa nínú àwọn àsọ́lẹ̀ anabi sallam anahu akbara bi uqui al-ikhtilafat anabi ti sàlàyé pé bí bá ti lọ tán èmi tí wọ́n fẹ́ sùn àti bá ti kún ní ẹ̀sìn tí mo ti lọ sọ́dọ̀ ọlọ́run ọba mi tí ì sí láyé pẹ̀lú yín mọ́ ẹ máa rí àwọn ìyapa eríṣiríṣi nínú ẹ̀sìn wa àṣetáni sọmọ pé ìwé kú bọ̀tà anábì máa ń kú àṣetáni náà padà kú ń gbẹ̀yìn ayé o àmọ́ ní kọ́lọ́hún fọ̀ mi tòun lẹ̀ kílẹ̀ ayé fi parẹ́ ọlọ́run gbọ́ ṣe nígbà tí anábì sàṣálà tó ti jáde láyé àṣetáni ọbẹ̀rẹ̀ sí ṣe kíni ọbẹ̀rẹ̀ sí baṣẹ́ jẹ́ lára àwọn èèyàn níjó yí àwọn èèyàn yìí pé eléyìí tá anábì ṣe ẹ ṣe o eléyìí ni kẹ́ máa ṣe kíni kẹ́ máa ṣe anábì ní ti bá lọ tán innahu man ya'ish minkum gbogbo ẹni tẹ́mẹ̀rẹ̀ bá gùn nínú yín man ya'ish minkum ba'di lẹ́yìn ìgbà tí ma ti lọ́tàn ni o fasayara ikhtilafan kathira anábì ni ẹ máa rí àwọn ìyapa tí ó pọ̀ nínú ẹ̀sìn yóò pọ̀ gan kathira nínú mọ́sálásí kan àwọn jẹ́mọ́ sì mọ̀ lọ lọ́tọ̀ọ̀tọ̀ kùrán sì ń bẹ mọ́sálásí àdìsí ń bẹ mọ́sálásí anábì ní ìyapa yóò pọ̀ débi pé nímọ̀ yìí tẹ́sí mọ́nú ẹ̀sìn àbá yóò dé yóò dunnudunnu yóò ní mọ́lúdí anábì ẹ má yà sí wọn ẹ má gbà fún wọn o àwọn alùsùnà wọn má yà ànábì o ẹ̀yin tẹ́ ẹ má yà ànábì lẹ wá àwọn olùdí yìí ẹni tí ó sì dákan mà yóò ní ha kí wọn wá má máa ṣe ọjọ́ bíi ànábì àpẹẹrẹ pé èèyàn má yà ànábì náà ní lóòótọ́ <laughs> wọn ti dọ̀rọ̀ rúmọ lọ́wọ́ nìyẹn ẹni bá ní ẹ má ṣe mọ̀lúdì ọ̀tá ànábì ni lónà bá máa rú káàkiri yóò dọ́dọ̀ ìyàwó alóhùn sí àbí káwọn ọmọ yarí mọ́ lọ́wọ́ anábì ni ẹ máa yapa anábì yapọ̀ pọ̀ tí ma ti lọ tán fa aleikum bí sunnati àmọ́ dọ̀wọ́ yín pẹ̀lú sunna tèmi filẹ̀ èyí tèmi filẹ̀ ní kẹ́ẹ̀ṣe èyí tí ń filẹ̀ ẹ má ṣe kíní ẹ má ṣe nínú tá anábì filẹ̀ fún wa jama kò sí ayẹyẹ mọ̀lúdì mẹ́ ká máa ṣe bẹ́ẹ̀ dé fún anábì wa Muhammad sallallahu alayhi wa sallam anábì filẹ̀ fún wa anábì ò ṣe é ànábì ọ̀sọ̀rọ̀ lérí ẹ̀ pé ẹ má ṣe àwọn tí wọ́n dálẹ̀ wọ́n dálẹ̀ fúnra ara wọn pẹ̀lú àpẹkọ ṣetán ni èyí tá a fẹ́ fìdí ẹ̀ múlẹ̀ láàárọ̀ yìí kí gbogbo ayé ọmọ gbọ́ àti gbogbo àfa àti gbogbo mudirun àti gbogbo àwọn arákìsì islamiyà gbogbo àwọn tórókù sofia àwọn lásàlátù àwọn lásàlátù gbogbo àwọn tí wọ́n ń gbé ayẹyẹ mọ̀lúdì lárugẹ kí wọ́n máa gbọ́ tí wọ́n bá gbọ́ tẹ́lẹ̀ ìpele ìsàfihàn islam mọ̀lúdì tá ń ṣe yẹ kò sí nínú àti islam tá nábì mọ́ wa láàfin quran wà láàfin hadith ẹ lè nínú alukur'an ẹ lè nínú hadith anabuwa muhammad hatta bada rasul sallam inda salafil umma àwọn sahaba nabi abubakar umar usman ali gbogbo wọn pátá kò sẹ́nìkan tó ṣe mọ̀lúdì annabi wallahi hatta tabi'un hatta tabi'in èdè rí gbogbo àwọn tó tẹ̀lé àwọn sàhábà kò sẹ́nìkan tó ṣe mọ̀lúdì kọ́mọ wá pè lẹ́sìn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin ìmáàmù Málíkì ìmáàmù Ṣáfì Abu Hanifa ìmáàmù Ahmad bin Ambal gbogbo àwọn al-a'immatul arba'a school of thought wọ́n ní kò sẹ́nìkan kan nù wọn tó ṣe mọ̀lúdì tó sì pèpè lọ síbi mọ̀lúdì al-Awza'i ọ̀sọ̀ọ̀lẹ́rin mọ̀lúdì Sufyanu Thawri wọn sọ fún wa pé mọ̀lúdì dáa ibùn tèmíyà wọn amẹ́ríkà wa tó bá kí mọ̀lúdì ibn abdulbar àwọn afá gbagba ni alkudama almakidisi gbogbo àwọn afá gbagba pátá tí wọ́n jáfọ́ lọ́hun ẹjí máa fi kún bẹ́ẹ̀ tí wọ́n jáfọ́ akíní jama wọ́n jáfọ́ lọ́hun òsẹ́nì kankan tó sọ fún wa yí pé mọ̀lúdì ànábì ó wà nínú ìtàfi súnmọ́ lọ́hun lèmúrí àtìyà alákọ̀ọ́kọ́ tó jẹ́ àmàbẹ̀ òun náà ni pé lẹ́sà ìbádatan lẹ́ànà ìbádata tawqifiyya ayẹyẹ mọ̀lúdí ọjọ́ bí ànábì bẹ́ẹ̀dẹ̀ fànábà Muhammad sallallahu alaihi wasallam káwá kì í bọnú ẹ̀sìn ipe àfihàn súnmọ́ lọ́wọ́ agbáládá lérí ẹ̀ wọ́n ní ẹ̀sìn wa wọ́n gbé kalẹ̀ lérí ẹ̀rí ni o ẹ̀rí lọ́kọ̀ọ́kọ́ rí kó tó máa ṣe ipe ọlọ́run sọ báyìí ànábì sọ báyìí lẹ́yìn náà ó tún wá máa retí ibò lànàbì ṣe ṣe ọ̀nà méjèèjì wọ̀ lọ́nà lọ kò sẹ́rì nínú Qur'an kò sẹ́rì nínú hadisi tí wọ́n bá wá lọ ẹ̀rí kan lọ́rùn tí wọ́n parọ́ àwọn abéèrè pé ọ̀dà nígbẹ̀yìn gbọ́ ayé àyè àtàdísì yé sí mòlúdì ipọ́dà nígbà náà bí gbà wẹ̀ jọ Monday ẹ̀yìn gbọ́ yé sí wípé òun lè mòlúdì bóòlù ànábì ṣe ṣe pẹ̀lú àwọn sàhábà bóòlù àwọn sàhábà ṣe ṣe lẹ́yìn ànábì ọlọ́wọ́n sọ ayà kalẹ̀ a'udhu billahi minash shaitani rajim ọlọ́wọ́n bá ní wá aqimu ssalah ọlọ́wọ́n bá ní ẹmà kírun ọwọ́ kò bá ṣe kírun ànábì wa ní sallu kama ra'aytumuni usalli ẹ wò mí bí n ṣe ń kírun bẹ́ẹ̀ náà ní kẹ́ máa kí walillahi 'ala an-nasi bẹ́ẹ̀ ṣe ṣe hajj yín èmi ni kẹ́ wò tíọ́rì ní Quran àtàdísì practical ni sunna anabi Muhammad anabi ní ma practice rẹ̀ fún wa anabi ní mo ṣe kírun ní ẹkí o torí pé ẹ̀lì mà bẹ́ẹ̀ ṣe kí ẹ̀kàn mọ̀pọ́lọ̀ ní kẹ́ kí ni hajj tèmi bí mo ṣe ṣe ní kẹ́ ṣe ṣe torí pé ọlọ́run kan ní kẹ́ ṣe hajj ni ẹ̀mà bẹ́ẹ̀ ṣe ṣe tẹ́wá ní ọlọ́run ní anabi ò ṣe mọ̀lúdì bóòlù anabi ṣe ṣe àwọn mélòó wọn wà ń bẹ́ẹ̀ níjọ́ monday náà mú ni àbíjọ́ tuesday àbí weekend torí ànábì ni olùkọ́sẹ̀ ọlọ́run bá ní ká máa kọ́sẹ̀ ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ní kul in kuntum tuhibbuna allaha fattabi'uni ọlọ́run ní sọ fún wa yí pé tẹ́ bá nífẹ̀ẹ́ ọlọ́run tòótọ́ fattabi'uni èmi muhammad ní kẹtẹ̀lé ní tí n bá ti ṣe lẹ́sìn òun náà ní kẹsẹ̀ ọlọ́run ló bẹ́ẹ̀ ní kọ́ra hàn bí ká nẹ́bí ọ̀sọ̀ fún wa pé tábà nífẹ̀ẹ́ ọlọ́run ló tọ́ ká máa tẹ̀lé Muhammad ká máa tẹ̀lé Muhammad níbi kíni níbi ọ̀rọ̀ kíni jama ọ̀rọ̀ ẹ̀sìn ayé àyàn ọ̀sọ̀ fún wa pé tábà fẹ́ kọ́lé ká kọ́ ru létà nábì kọ́ ọ̀rọ̀ ayé nìyẹn ayé àyàn ọ̀sọ̀ fún wa pé tábà fẹ́ wọ bàtà irú bàtà nábì ní ká ṣe kíni káwọ̀ ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala kọ̀ sọ fún wa wípé ẹnìkan kan yín tẹ́lá fẹ́ gun nǹkan gùn ẹ̀sìn ànábì ní kẹ́ ẹ má gun ẹ má gun plane ẹ má gun mọ́tò ẹ má gun ọ̀kadà ẹ má gun kẹ̀kẹ́ náà fẹ́ràn torí tàbá ti ń bá wọn sọ̀rọ̀ pé ẹ má ṣe mọ̀lúdì má ipa ànábì ò ṣe wọ́n ní sá ànábì wọ̀ sùn láti jọ ìta àti pariwo yìí nítorí ìjẹkújẹ náà fẹ́ jẹ níbi kíní níbi mọ̀lúdì wọn mọ̀ tán ṣe ó sì yé wọn. ẹ̀yọ́ màyá nínú ẹ̀sìn wa àlùbídà àtúnfi dín àdádálẹ̀ nínú ẹ̀sìn lọ́lọ́wọ́ bá aláàní ká mọ̀ dá lẹ́nu ayà yẹn ọlọ́ni Muhammad ni ẹ tẹ̀lé tọ́wọ́ lọ́rọ̀ ẹ̀sìn tọ́wọ́ lọ́rọ̀ ilé ayé rẹ ẹ sámọ̀tà kò súnà ìwọ̀sọ̀ èmi wọ gíní sí ìwọ wọ jàlábíà stọ́ọ̀fù àbí kí ló kà nábì pẹ̀lú yẹn nábì àwọn tó ń ṣe mọ̀lúdí ànábì tẹ́ ń pa àwọn olówó ká máa bọ̀ wá náwó kí ni wọ́n ní ká náwó sí wọ́n ní ká wọ́n náwó sínú ẹ̀sìn wọ́n ní ká máa bọ̀ wá káwọn èèyàn kan jẹ́ káwọn ṣe mọ̀lúdí káwọn lè fi súnmọ́ ọlọ́run gbogbo mùsùlùmí àgbáyé gbọ́dọ̀ gbọ́ yé pé sábàpẹ̀ nǹkan lẹ́sìn yóò láyà yóò ní hadisi ànábì ní ó sì kọ́kọ́ ṣe kí ni ní ó kọ́kọ́ ṣe bá ànábì ṣe wá ṣe náà làwọn náà ṣe é al-ibadatu muqtamila qabla mawti an-nabi pápá ń bá rẹ̀ òun náà ni pé ṣẹ̀ṣẹ̀ wá rí mòlúdì tí wọ́n ń pè lẹ́sìn tí wọ́n ń lẹ̀ mẹ́sìn àwọn àfa wa wọ́n ní àyà kan náà ni lè yóò fi dá wọn lọ́wọ́ kọ́ fẹ́ni tọ́lọ̀ bá ní yóò túbá ṣẹ́ni ká máa sọ yìí à ń sọ nítorí àwọn tọ́lọ̀ bá lò ní kì í gbogbo èèyàn tá à ń sọ fún ní ọgbọ́ ànábì náà jíṣẹ́ àbútọ́líbì ọgbọ́ àbúlábì ọgbọ́ àyèmọ́yà àwọn tí ọgbọ́ àmọ́ wọn ń sọ nítorí àwọn tọ́lọ̀ ń kádàrá pé wọ́n wọnú súnà wọ́n fi mọ̀lúdì ilẹ̀ torí wọn láti ń sọ àsọ nítorí àwọn tó jẹ́ pé ọlọ́run ti kádàrá pé táwọn bá kú nìyẹn àkọlẹ̀ ti wà jama wọ́n ní ọlọ́run sọ ayà kalẹ̀ ní hajjatul wada ajita nabi sì lọ́wọ́ rọ̀lẹ́ ọlọ́run bá ní aliyahuma ọlọ́run bá ní lèmi akimbalito dinakum aliyahuma ọlọ́run bá nílé ní náà ni kò ní dọ̀la ẹ̀wọ́ Muhammad akimalitu lakum dinakum gbogbo ẹ̀sìn tẹ́ẹ̀fì súnmọ́ ọlọ́run ọlọ́run ni mo ti parí ẹ̀ mo ti kọ̀mpilìtì ẹ̀ akimala ẹ́ mo ti wà kọ̀mpilìtẹ̀dì ọlọ́run ni mo ti parí ẹ̀ wa atmamtu alaykum ni'mati mo sì ti sọ̀dẹ̀ra mi kalẹ̀ lẹ́yìn lérí ẹ̀yin àlùhùmà Muhammad wa raditu lakumul islam dina ìsìláàmù náà ni mo ṣe lẹ́sìn fún yín kẹ́ ẹ máa fi súnmọ́ lọ́hùn ìyọnu sẹ́sìn mi lẹ́yìn ìsìláàmù ìsìláàmù náà kò dé akimalutu lakum dinakum akimalutu lakum dinakum ọlọ́run ni mo ti parí ìsìláàmù náà fún yín tí wọ́n bá ní wọ́n parí nǹkan kan ìtumọ̀ ẹni pé kò sí mi mọ́ lẹ́yìn ẹ̀ bí àwọn ni wọ́n ti parí ìsìláàmù káà nábì tó jáde láyé ta wá wádìí mòlúdì tá a rí pé wọ́n dálẹ̀ eh, lẹ́yìn ọgọ́rùn-ún ọdún mẹ́ta tá nàbì ti lọ nígbẹ̀yìn ọgọ́rùn-ún ọdún ẹlẹ́ẹ̀kẹrin òun ni alẹ́ òbèdì yún àwọn jàǹdùkú kan ní wọ́n ń pè bẹ́ẹ̀ àwọn ṣíà wọ́n tún pẹ̀lú àwọn ní alifátìmí yún wọ́n láwọn tẹ̀lé fátímọ̀ mà nàbì ọ̀daràn ni wọ́n yahudi ni wọ́n àwọn ni wọ́n wò pé ẹ̀jẹ̀ á dá ọjọ́ ọ̀bí ànábì lẹ́yìn kì í sọjọ́ òbí ànábì nìkan ni wọ́n ṣe wọ́n sọjọ́ tọ́pọ̀ rẹpẹtẹ wọ́n ṣe ti àwọn àfa wọn wọ́n ṣe tàwọn ṣéwù wọn wọ́n fi tànábì náà kún ni. sallallahu alayhi wa sallam ẹ máa yá wa gbogbo wa pátá iná ìdàgbà pé àyà yìí ó wà ní suratul lọ èyí tó wá dé kẹta nígbẹ̀yìn ọdún ọlẹ́kẹrin yìí kí láwàá kò òun mòlúdì sẹ́ ká máa ṣayẹyẹ mòlúdì ọgọ́rùn ọdún ẹlẹ́ẹ̀kẹrin nígbẹ̀yìn rẹ̀ iná ló dé ni wọ́n dálẹ̀ ipò kìíní kan bẹ tí wọ́n ń pè ní al-ihtifalu bil ipò afẹ́ ṣàfùlà afẹ́ ṣayẹyẹ bẹ́ẹ̀dẹ̀ fanabu Muhammad nígbẹ̀yìn ọdún ọgọ́rùn ọdún ẹlẹ́ẹ̀kẹló ẹlẹ́ẹ̀kẹrin òun àtàyà yìí sọ ọlọ́pàpọ̀ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ẹlẹ́ẹ̀kejì tá a fi mọ̀ pé mòlúdì ìsára ẹ̀sìn kí gbogbo àwọn tí wọ́n ṣe kán lè dára wọn lọ́wọ́ kọ́ ká mọ̀ ṣe wàhálà ṣòfò al-ihtifalu bil-mawlid an-nabawi bid'ah àdáadáalẹ̀ ni ìtí wọ́n bá dáalẹ̀ lẹ́yìn bàtà nábì lọ tán kí ni wọ́n ń pè é innovation àrọ́dàrọ́dà ẹ̀sìn àyípẹ́ lẹ́sìn ẹ̀sìn tá nábì mú wá ti tó wa ayé mọ́ yẹ ẹ̀sìn rẹpẹtẹ tó ń ṣe lóru tá nábì filẹ̀ tó mi súnmọ́ lọ́hùn òṣèyẹn mọ́ sàrà ń bẹ̀rẹ̀ pẹ́tẹ́ àwẹ̀ ń bẹ̀rẹ̀ pẹ́tẹ́ kìyàmù lélẹ̀ àdúrà skar tààrọ̀ tọ̀sán talẹ́ sí gbogbo ìgbà àwọn sí olóore rẹpẹ́tẹ́ àlè ṣetán ọwọ́ fi súnà lẹ̀ ọwọ́ lọ́ọ̀rì mú bẹ́ẹ̀ dè lọ́dọ̀ àwọn kèfèrí lọ́dọ̀ àwọn ṣíà al-kuffar aṣíàtú kùfàrùn ẹ̀yọ́ miami anábìíní kullu bid'atin dalalah anábìíní gbogbo bídí àpáta ànábì ní ìṣìnà ni ànà ni ẹ wà ara wọn kan nínú wọn wọn ní lóòótọ́ ànábì ò ṣe àwọn gbà wípé ànábì ò ṣe mọ̀lúdì àmọ́ bídí àtò hasana ni ẹ̀wọ̀n dágbé bídí àtò hasana bídí àtò dáa èmi wọn kó koran jọ lẹ́yìn ànábì sànábì lórí wọn kó koran jọ ẹ̀wọ̀n tá à ń sọ ẹ̀wọ̀n tí ń wí tí wọn bá kó o jọ bóyá ni wọn ṣe kà á. sáwọn yẹn dáadáa dálẹ̀ nìyẹn àbí wọ́n tún ń sèse èyí tí wọ́n ń sè yọ ọlágbàládá lérí ẹ̀ ọlágbàládá lérí ẹ̀ àmọ́ ọ̀wá sọ bí táà nẹ́bi ti ṣe ọ̀máyà ọ̀má ti ń ṣe wá wọ́n ní bídíà tó dáa ni wọ́n nílò tó ànẹ́bí ò ṣe àmọ́ táà nẹ́bi bá wáyé padà inú ànẹ́bí ò dùn ẹ̀wọ̀ ìbìlísù bí ti ń ya máàpù sí wọn lọ́pọlọ ìbìlísù ṣé kálukú náà mọ̀ sí tó bá ti rí ipé táà nẹ́bi bá ti wálé ayé inú ànẹ́bí ò dùn sí i irọ́ ẹ̀sìn ò rí bẹ́ẹ̀ ẹ̀sìn ẹ̀ kọ́kọ́ rẹ̀ rí lẹ́yìn ẹ̀ rí ẹ̀ rí pírátíkà bá anábì ṣe ṣe ẹ̀ sì wá bẹ̀rẹ̀ kìtìpẹ́ ẹ̀ máa ṣe tán ẹ̀sẹ̀ máa wẹ̀rí fún un. wọ́n ní dọ̀lá àlà nígbà wọ́n ní bídíà asánà wà pé bídíà anábì ní gbogbo bídíà kúlù bídíà àti dọ̀lá àlà àti mùkáfẹ́rà àti gẹ́rù mùkáfẹ́rà gbogbo ẹ̀ àlà ni kọ́lọ́mọ́jà bá wọn ṣe kankan nínú méjèèjì anábì ní àánú ìsìn náà ní bídíà òun wá ní bídíàtò hasana ó ní ìsìnà tó dáa ẹ̀gbọ́n jẹ́ mọ́ anù tó ṣe kíni anù tó dáa yorùbá yẹn ìtàlẹ́ ọba rí gbọ́ ibi wọ́n ní anù ni o àmọ́ dáa ànẹ́bì ní gbogbo bídíà lánù àbí òun wá ní bídíà asana ìtumọ̀ ní pé dọ̀lá látò asana ó ní bídíà bídíà bídíà tó dáa ni ànábì sì ní gbogbo bídà ní ànù ní ti ń sọ fún wa ní pé ànù tó ṣe kí ni ànù tó dáa bàbá sọ bẹ́ẹ̀ fọmọ primary school ọgbọ létí bàbá ìsọkúsọ lẹ́nsọ ànù kò tó wá dáa wọ́n ti gbìn kan lánàá kìí dáa mọ́ ló ṣe jẹ́ pé gbogbo tí wọ́n máa ṣe ni mòlúdì yẹn tí wọ́n máa yakọ̀ ẹ̀sìn tí wọ́n máa takùtà ní Muhammad sallallahu alayhi wa sallam ẹni bá ti lọ mòlúdì rí nínú wa àwa more than twenty years kò sí ń tọ́pamọ́ fún wa nínú more than twenty years la fi ṣe mòlúdì nígbà tá a wá rí súnà táwọn afáà súnà pé wá sákèsí àwa túbá àwa ń pe àwọn tó dúnkù náà sákèsí pé ẹ̀yin náà túbá nítorí pé kò sí kankan tó dáa nínú mòlúdì téèyàn bá gba súnà téèyàn bá ti gba súnà gbogbo aburú tó wà ní mòlúdì lèyìn mọ̀ sí dáadáa. ẹni tó mu omi kọ́ọ̀bù kan tó sì wàá mu tó kú àtẹni tí ó kú sínú omi ẹnìkan mú mi jẹ́ nìkan lọ́wọ́ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn mòlúdì tí ń parẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ yẹn ẹ̀yin ọba mòlúdì tẹ̀bára àwọn mòlúdì tó nípa tẹ́yìn bá jẹ́ lẹ́sìn èèyàn kà wọlé rí ipe sí ìtẹ́yìn ṣe tẹ́fẹ́ fi pàdé ọlọ́run kullu ibadatin mubtada'a ghayru maqbula ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn ọ̀nà tá a fi mọ̀ pé mòlúdì òfò ní fẹ́ni tí máa ń ṣe òfò òfòjọ́ kejì ọjà òun náà ni pé gbogbo wàhálà tí mi bá ṣe lábala mòlúdì ọlọ́run nígbà ànábì ló sọ bẹ́ẹ̀ o torí pé a ti fìdí ẹ̀ múlẹ̀ pé bídíà ni àbí ànábì wa ní gbogbo ìbáàdà tó bá ti jẹ́ bídíà gbogbo wàhálà tó bá òkèèyàn ṣe ń bẹ́ẹ̀ ọlọ́run nígbà ọ̀pọ̀ àmàlú one twenty àwọn yóò tún dé sòtẹ́ẹ̀ bàbá olówó yẹn yọ san gbogbo àwọn tó wà lóòótọ́ yẹn ìpè wọn wá sí mòlídìí sí wa o wọ́n gbé àpò ráìsì àpò ẹ̀wà àpò gàrí búrẹ́dì àti ti gbóná àwọn yóò daṣọ lọ wọ́n daṣọ lọ bí ẹrù gbogbo ntẹ yẹn bá ná sí mòlúdi àìsàn ni o òfò gbogbo ẹ ànábì lọ sọ bẹ́ẹ̀ wọ́n làfà yẹn wọ́n ní kọ́dà a ah, àti Sudan ló ti wá ogun plane èyí tó fi gba aláda ẹ̀sẹ̀ ni ó gbà tó bá dé pé mòlúdì lọ́wọ́ ṣe àtiwọ́n náà tó ń kó nàìjíríà tó ń lọ sẹ̀nìgà tó ń lọ sí mòlúdì gbogbo owó tó ná tó fi ra tíkẹ́ẹ̀tì owó físà owó fún gbogbo ẹ̀ anábì lọ sọ bẹ́ẹ̀ o anítawá ti pè lẹ́sìn táà wá ń ṣe wàhálà sí díẹ̀ apàdà wàá rí pé anábì ò ṣe anábì ní mọ̀rìdúdà ọlọ́run ní gba ìjọsìn yẹn o ọlọ́run dá anábíwá muhammad sallallahu alaihi wasallam anábí ní mọ́ni amílà amálà ẹni bá ṣiṣẹ́ ìjọsìn kan lẹ́sà alẹ́ amúrúnà ay adelil minna tí ò sí ẹ̀rí fún látọ̀dọ̀ wa lẹ́sà alẹ́ amúrúnà kò sí ẹ̀rí fún kò sí tó gbẹ́sẹ̀ lé àsọ̀rọ̀ kankan nípa ẹ̀ àní kó ṣe ó sì wá ṣe fọwọ́ rọ́dùn fọwọ́ mọ̀rìdùd ọlọ́run dá padà sí kò ní gbà nínú tọ́lọ̀ wọn da padà tó ní gbà òun náà ni ìbáàdà táǹpé ní mòlídìí ànábì lọ́wọ́ ó muslim imam muslim lọ́gbà dé sìn yẹn wa ọ̀kan wá mẹ́tọ́ jẹ́ pé imam bukhari àti muslim ni wọ́n jẹ́ gbà yẹn wa àni ummil mu'minina aisha ta radiyallahu anha ọlọ́ọ̀bá yọ́nú sí yàwó aisha wọ́n ní ànábì sọ fáwọn pé man ahdatha ẹni bá dá mi lẹ̀ fi amrina hadha ayé fi dinina hadha sínú ẹ̀sìn wáyé ó mú mi wá léyìí tí ò sí ń bẹ̀ tẹ́lẹ̀ ma laysa minhu léyìí tí ò sí mbẹ lásìkò ànábì tá ànábì ò fi síbẹ̀ fọwọ́rọ́ dùn ìyàwó Aisha ní ànábì yìí sọ fáwọn pé ọlọ́run ló wò nígbà tá ànábì bá ti sọ pé wò nígbà kankan ọlọ́run ló sọ fún. bó lẹ́fìn wá fi súnmọ́ lẹ̀ tẹ́ máa ṣe bídí àtẹ́ máa pe bídí àlẹ́sìn. àdéhùn tó mọ kà gbogbo mọ̀rọ́kìsù ìsìlámíyà tó wà nílẹ̀ Yorùbá mọ́ríkàsì mọ́ríkàsì mọ́ríkàsì mọ̀rọ́kìsù ìsìlámíyà gbogbo wọn kà díìsì yẹn ó wà nínú al-arba'un an-nawawiyya àdísì fọ́tì tí ìmáàmù Nawawi kójọ nígbà àwọn náà bẹ́ẹ̀ léke oúnjẹ àwọn náà ka àmọ́ àlò àkàmọ́lò àdísì mẹ́mẹ́ àbí wọ́n gbọ́ rí dẹ́nìkan nu wọn tó ní ta fẹ́ fi bá ń sọ lẹ́nìí nípa bídíà ní rẹ́sì wọ́n gbọ́ rí tọ́wọ́ kó ti àdísì ètò wọn mọ̀ sọ ni pé yẹn àwọn tọ́wọ́ kẹ́láka nírun alásàrì ni wọ́n bá wí àwọn tó bá kíra kà mẹ́rin nírun mọ́gírìbì ni wọ́n ṣe kí ni <laughs> ni wọ́n bá wí ẹni tó bá ní òkú ìsìlámù dídí méje òun ni wọ́n bá wí mo ní wọ́n gbogbo ètò ẹ̀sọ́ yẹn kọ̀rẹ́tì ẹni máa ń ṣe mòlúdì náà wọ́n mò náà wí torí kíra kà mẹ́ta làwọn kí mọ́gírìbì lásìkò ànábì ẹni máa fi kan kún ó ti ṣe bídíà ayẹyẹ mòlúdì tí ò bọ́wá mọ̀ pé òṣè súnà jòkó nínú yàrá rẹ̀ máa dábìdì ààrẹ ṣe àmọ́ mọ́tò ń sọ àwọn èdè olórí burúkú pẹ̀lú kó pẹ̀lú aláàfáà kó tó máa máa lọ irọ́ kó máa lọ irọ́ lọ́rùn láti fìdí ẹ̀ múlẹ̀ pé ni níbo náà ti wá lẹ́yìn ọgọ́rùn ọdún mélòó ẹ̀yọ́ yá mi nínú wa nínú àwọn mòlídì ànábì kì í sára ẹ̀sìn tá a mójútó ìwọ́n tó ti ń ṣe é bọ̀ látijọ́ yìí nígbà wọ́n bá ti gbọ́n tí mo sọ ń sìn má ṣe é má o má ṣe é má o torí tí o bá sí lára ẹ̀sìn téèyàn bá ṣe ọlọ́run nígbà lọ́wọ́ yàn wọ́n tó bá jẹ́ pé láwùkánà ẹ̀tìfàlù ní orí bá ń bẹ̀ẹ̀ ni àwọn sọ àbọ̀ ti ṣáwájú wa lọ síbi kí wọ́n máa ṣe torí pé àwọn wọ́n máa ń sáré tètè lọ síbi nǹkan tó lóore nú nínú ẹ̀sìn wa kò sẹ́nìkan tó yẹn náà fẹ́ràn táwọn sàábà nù wa kò sẹ́nìkan tó ti sàárà fáwọn sàábà kò sẹ́nìkan kan tó wà dáadáa táwọn sàábà tó bá dégbé mòlúdì náà bá jẹ́ ara ṣe olóore tọ́lọ́wọ́n gbà lọ́rùn àwọn sàábà ní ọkọ̀ọ̀kọ̀ ṣe torí pé wọ́n tún nífẹ̀ẹ́ ànábì jù lọ wọ́n nífẹ̀ẹ́ ànábì jù lọ àwọn àlùfáà wa wọ́n ní nígbà tọ́rọ̀ wá rí báyìí ẹnì kọ̀ọ̀kan wa a ṣe ronú pìwàdà wípé wàlímà tún nìka ká ṣe wàlímà abá lọ́wọ́ àwọn sàhábà àwọn tó tẹ̀lé wọn náà tẹ̀lé wọn àlàkíkọ̀ kákó ma ṣe bí àpèjọ náà ni abáàlọ́wọ́ àwọn sàhábà àtàwọn tó tẹ̀lé wọn àwọn mọ́ mẹ́rin sọ̀rọ̀ lérí ẹ̀ àpèjẹ àpèjọ ayẹyẹ lọ́dọ̀ àwọn ẹlòmíì gan ọdún ni ọdún àwọn náà wọ́n kíra pé akọ ọdún mọ̀lúdì yìí ó wọ́n láwọ̀ sọdún o àwọn ìyá arúgbó a ní afá akọ ọdún mọ̀lúdì mo ní ìyá ẹ̀ sọdún ọdún méjì náà lẹ́ni ọdún àwẹ̀ àtọdún kíni àtọdún iléyà anábíwá muhammad sallallahu alayhi wa sallam anábí nínú allaha qad abdalakum bihima khayran minhuma yawm al-adha wa yawm al-fitr anábí láwọn ará madina jọ méjì kan wọ́n bẹ̀rẹ̀ sí ṣeré wọ́n jẹun wọ́n yọ wọ́n yọ anábí ní wọlé ń ṣe yín ẹ̀yin mùsùlùmí tẹ́ gba islam wọ́n ní ọdún ìṣẹ̀ǹbálé ọdún ìṣẹ̀ǹbáyà wọn ọdún ayẹyẹ ìlú ni báwọn ṣe máa ń ṣe lọ́dọọdún nìyẹn o anábí ní ẹ má ṣe máa ọlọ́run bá ti fi ọdún méjì míì tó da pààrọ̀ ọdún méjì tẹ̀ ń ṣe ọdún iléyà àtọ̀dún àwẹ̀ láti gba àwọn sàábọ̀ ti sọdún mi mọ́ lẹ́yìn ọdún méjèèjì yẹn gbogbo ọdún tó bá wá dálẹ̀ pé ká máa ṣe Eidul ọdún valentine àbí valentine ọdún ni àwọn kiri yóò lọ dálẹ̀ àwọn kò far alùlẹ̀ kìtàbù Eidul Um, ọdún ya, ọdún ya, Mother's Day àbí eh. Children's Day mùsùlùmí kan gbọ́dọ̀ bá wọn máa ń ṣe wọ́nranwọ́nran yẹn tọrọ bá yẹ ọ ọdọọdún ni wọ́n máa ń gbé wá nítorí ìbá ṣe lọ́dọọdún tí èyí ẹ̀ ni wọ́n ń pè lọ́dún ọdún Ọ̀ṣun ẹbọ nìyẹn eléyìí ẹsẹ̀ jùmọ̀ sínú náà sòsè téèyàn ní jáde mọ́ni ọdún Agẹmọ ọdún Ẹ̀yọ̀ àhà bẹ́ẹ̀ bá ti ṣe yẹ èèyàn wọ̀ ná òun tó burú ju mòlúdi <laughs> ọdún wọn ni Ẹsìn ni tábà wá ń pè mọ̀ orí lọ́dún wọn ni ọdún yẹn kò lẹ́rìí nínú tírà wa ẹ̀yọ́ mi nínú àwọn ìtagbẹ́sẹ̀lé tí yóò fi dáyàn lójú pé mòlúdì ẹ̀sára ẹ̀sìn òun náà ni pé ẹni kí wọ́n mú àyà kan wá ní Koran nínú Koran tó ní nínú àwọn ìjọsìn ẹ máa ṣe mòlódì àwẹ̀ wà ń bẹ aya ìrun sàká wà ń bẹ káṣí dáadáa sóbi wà wà ń bẹ okùn ẹbí káṣí dáadáa sí nébọ̀ gbogbo ẹ wà ń bẹ àwọn ìbàdá tìyẹn pọ̀ ń bẹ ká máa gbowó èlé ká máa tajà ká máa ṣe business ìbàdá tìyẹn pọ̀ wọ́n ní kò sí aya kan wàlá hadith ọ̀dà ẹwádìí sì wá wọ́n ní kò sádìsì ẹyọ kan ọ̀kan náà àwọn sàhábà tó ṣe ní mòlúdì dáa wọ́n ní kò sí sábà kan tí wọ́n lè fèrè ẹ̀ múlẹ̀ àwọn tó tẹ̀lé wọn kọ́ ní àwọn tàbí ọ̀hún tàbí tàbí ọ̀hún kọ́ ìmọ̀mù mẹ́rẹ̀ẹ̀rin kọ́. báwa náà bá wá wo tíra tá à ń kà nílẹ̀ Yorùbá láti ìbùtìdáyíyà tíra wa tá à ń kà àti àwa màlìkíyà ni àwa àǹbàlíyà ni gbogbo tíra tá à ń kà pátá jẹ́jẹ́ tíra ẹ̀sìn a maka babu babu babu babu babu babu babu tahara babu talak, eh babu nikah babu alhajj babu sadaqa a maka babu yẹn babu yẹn gbogbo jẹ́rẹ̀ ẹ̀sìn pátá láti ibtidaiya títí téèyàn fi lọ yunifásitì téèyàn fi parí yunifásitì èèyàn lè kéwú kó sítẹ́rà níjọ́ kan lè kéwú kan wá ní báàbù mòlúdì lọ́kàn tá a fẹ́ kàyí kò sí. tí wọ́n ṣe nípa mòlúdì tó bá lọ lè àwọn àfa àjàǹdùkú wọ́n pọ̀ ní ilẹ̀ Lárúbáwá dáadáa láwọn afá jàǹdùkú yẹn tí wọ́n ní eh, òjíjẹ́tú al-ihtifali bilimolidi nabawi àwọn fẹ́ fún yín láwọn evidences àwọn ẹ̀rí tọ́pọ̀ rẹpẹtẹ wípé alẹ́sẹ̀mọ̀lódì bó ṣe wá kí ó tó ti láwà ní ẹ̀tọ́ bí yẹn pẹ̀lú bó ṣe jẹ́ Lárúbáwá yẹn náà ìgbàjọba fi wá ka àwọn ẹ̀rí yẹn kalẹ̀ yọ́ máa wí wóró wóró àti máa dunnú àti máa dunnú àwọn tọ́lọ̀ fúnlá fábì dálíkà fálíyà faraho ṣe ẹ̀rí nìyẹn jama yóò ní ṣé òlágbájá máa ń ṣe ṣé òlágbájá máa ń ṣe ṣé òlágbájá máa ń ṣe ṣé ọmọ sọ ni ẹ ṣé ṣé wọ́n rán sí wa ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ẹ̀rí wọ́n ní gbogbo àwọn àfà ká má tara wa mọ́ kò sí mòlídì nínú àwọn àbúwábù ẹ̀lìmíyà dìníyà tá a lè máa kà tá a máa ṣàlàyé fáwọn èèyàn alìsílám wọ́n ní ẹ̀rí ẹ̀sìn islam ẹ̀sìn wa ẹ̀sìn tó ní í ṣe pẹ̀lú kí ni jama tó ní í ṣe pẹ̀lú ìmánì ó ní í ṣe pẹ̀lú mà ọ̀kan nínú àwọn òyìnbó garibiyatun mustashriqa garibiya òyìnbó nínú àwọn mustashirikun àwọn tí wọ́n máa ń tọpa ẹ̀sìn islam wọ́n ṣe muslim o wọ́n kàn tọpa ẹ̀sìn islam wọ́n máa kà nípa islam èmi máa ń padà gba islam nínú wọn tó bá dòdòdò tọ́lọ́ ń sí kádàrá pé yóò ṣe kí ni yóò mọ̀nà ọ̀kan nínú ọwájú obìnrin obìnrin ọwọ́ akọ ìwé kan nínú àwọn ìwé tọkọ yẹn ọwọ́ débi abala àyádùn mùsùlùmí ọdún mùsùlùmí ó láwọn mùsùlùmí ó ní wọ́n ní ọdún mẹta tí wọ́n máa ń ṣe ó ní àmọ́ méjì náà ni ó authentic múlẹ̀ ẹyọkan yòókù kò sí lára ẹ̀sìn wọn ó ní ọdún iléyà ó ní gbogbo wọn ìjọ náà wọ́n pẹran ìjọ náà gbogbo wọn máa jẹran gbogbo wọn onílẹ̀yìn náà ọdún fasting lẹ́yìn ìgbà tí wọ́n bá gbà wẹ̀ tán gbogbo wọn wọ́n yọ jáka wọ́n máa fáwọn yẹn lóúnjẹ wọ́n lọ yídì wọ́n máa pẹ́ Allah akbar <laughs> ó ní bọ̀tí ọdún èyí tí wọ́n máa ń pàwọn ń ṣe fún prọfẹ̀tì wọn èyí ni birthday tí wọ́n ń ṣe fún Muhammad sallallahu alaihi wa sallam ó lóun rí i pé láàṣìlẹ̀ aláwo fìdí nìyẹn ó ní kò sí pèlè fún nínú ẹ̀sìn wọn ó nítorí pé wọ́n yìí ṣe papọ̀ níjọ́ kan gbogbo wọn máa ń ṣe mutafarriqin wọ́n máa ń ṣe lọ́tọ̀ọ̀tọ̀ ni kálukú máa mú ọjọ́ ọdún títí ẹ̀ kálukú máa mú ọjọ́ mòlúdì títí ẹ̀ ni kò níjọ́ kan tí wọ́n fi ṣe kí ni tí wọ́n fi ń ṣe wọ́n tó bá dé pé nínú ẹ̀sìn lọ́wọ́ níjọ́ kan náà ni gbogbo wọn bá ṣe kí ni ni wọ́n bá ṣe ẹgẹ́ bí ọdún léyà tọdún àwẹ̀ baba mudiru baba khalifa afẹ́sìn mísánà òyìnbó tí ì ṣe muslim kìrìsìtẹ́nì ó ní mòlúdì sáré ẹ̀sìn wa tẹ̀mọ́ àwọn yẹn àwọn wádìí tán ni ó kọ̀rẹ́tì abẹ́ kọ̀rẹ́tì jama ó kú kọ̀rẹ́tì ọjọ́ kejìlá nínú oṣù rọ̀bìlà awwal òní wọ́n máa ń bẹ̀rẹ̀ mọ̀lúdì ọjọ́ kejìlá nínú rọ̀bìlù kínní rọ̀bìlù awwal rọ̀bìlù awwal rọ̀bìlù sáni jùmọ́dà lùlá jùmọ́dà sáni rajab sha'ban oṣù mélòó ni jama oṣù mẹ́fà ah ah kéye ṣe bẹ́ẹ̀ dé lóṣù mẹ́fà ìdajì ọdún gbogbo àwọn tí wọ́n dá bẹ́ẹ̀ dé ilẹ̀ gan tí wọ́n ṣe ìjọ mélòó wọ́n fi ń ṣe ìjọ kan náà wọ́n fi ń ṣe bẹ́ẹ̀ dé àwọn nǹkan bẹ́ẹ̀ nílọrin ọ̀sẹ̀ kan làwọn fi ń ṣe tiwọn ti ọ̀dọ̀ àfáà gangan ni o gbogbo àwọn mùkádàmù tó wà lábẹ́ ṣéwù ṣéwù àwọn náà tó máa dá tiwọn ṣéwù àmọ́ àfáà àwọn tó jẹ́ ṣéwù gangan ọ̀sẹ̀ kan làwọn fi ṣe wọ́n ní ìjọ kejìlá wọ́n bí jọ jọ́kejì oyé wọ́n tún kójọ wọ́n tún bí náà ni jọ́kẹta jọ́kẹrin lẹ́yìn jọ́keje jọ́keje wọ́n sì wá ṣe tó tóbi wọ́n ní jọ́ yẹn gan làwọn ń kó wọ́n sọ jọ́ọ̀bí fún òkú tó ti kú wọ́n kó òkú tó ṣe kíni aláàánábì ní kó lùbédè àti ìtọ́lá àlà ànábì lánàá ní ìṣìnà ní ìṣìnà kílẹ̀ ìjàmbá. tí wọ́n mọ̀ lọ́tọ́ máa bọ̀ gbogbo ọjọ́ méjèèjì yìí màálù ọmọ súnlẹ̀ ni ó táwọn èèyàn àwọn gbogbo àwọn abó olówó ọbọ̀ fúláwà ọbọ̀ ráìsì ọbẹ̀ lẹ́wà gbogbo àwọn ìyá alásàlátù àwọn àwọn ìyá lọ́jà tí wọ́n mọ̀ já àpò ìwà kó ráìsì tí wọ́n fi súnmọ́ lọ́hùn tí wọ́n mọ̀ já alẹ̀ táwọn èèyàn mọ̀ jẹ́ wọn fẹ́ àwọn mòlúdù dá lóòótọ́ ah, ẹbí wọ́n ti ń jẹ ọlọ́run àdúpẹ́ o ọba tó fà wá yọ kó ń bẹ kọ́lọ́mọ́sá fà wọn náà kó ń bẹ ọlágbára ọlọ́run ọba wa ẹ̀yẹ́ màyá mi mustashriqa ìyá kiri yó ó ní mọ̀lúdì kìí sara kíni ẹ̀sìn wa àwọn náà gbà bẹ́ẹ̀ tẹ́lẹ̀ àwọn tí wọ́n fẹ́ fi aburú lẹ̀ náà ni wọ́n sọ ọ́ dà lábọ́rùn ẹlẹ́ẹ̀keje nínú àwọn nǹkan tá a fi mọ̀ pé mọ̀lúdì ẹ̀sẹ̀sìn òun náà ni pé ìjọ́ kejì ìjọ́ kejìlá oṣù rọ̀bí làwọ̀lì yẹn gan tí wọ́n ní lọ́jọ́ ìbẹ̀rẹ̀ ọjọ́ òbí ànábì wọ́n ní ikhtalafa al-muwarrikhun ikhtalafa al-muwarrikhun gbogbo àwọn àfáà tí wọ́n ń kọ ìtàn Islam wọ́n ní wọ́n kọ tànkọ̀tàn wọ́n lé ẹni òkò yí pé ọjọ́ kejìlá rọ̀bí làwọ̀lì ni wọ́n bí ànábì ẹni òkò lérí ẹ̀ nítorí pé kìí ṣe nǹkan tí àwa mùsùlùmí tí a ní àkàsí sí nítorí pé ńgbà yẹn gan ọlọ́run ti gbà nábì dìde ní òjíṣẹ́ lẹ́yìn forty years látó gbé dìde kẹ́nìkan ọlọ́run fẹ́ sọ̀tàn forty years ago nígbà tí wọ́n kọ̀tàn yẹn náà kalẹ̀ wọ́n ní ẹnu òkò lérí ẹ̀ yí pé rọ̀bí làwọn àlè gangan ni wọ́n bí ànábì ẹnu òkò lérí péjọ́ kejìlá yẹn ni wọ́n bí ànábì nígbà tẹ́ni òtí kò yẹn adégbẹ̀yìn ẹni mọ̀ jẹ́sẹ̀ máa ṣe èyí tẹ́ni kò lérí ẹ̀ òun náà ní pé ittafaqu ala anna al-yawm ath-thani 'ashara min Rabi'il awwal yawm wafatihi èyí tẹ́ni kò lérí ẹ̀ ní pé ìjọ tá ànábì kú Rabi'il awwal oṣù Rabi'il awwal ni ọjọ́ kejìlá oṣù Rabi'il awwal ìlànà ànábì kú ẹni kò lérí yẹn àwọn bá wa ní ẹni wọ́n bí ní ọjọ́ kejìlá Rabi'il awwal ó tún kú nínú ọjọ́ kejìlá Rabi'il awwal ṣé ọ̀fọ̀ lẹ́ ń ṣe bẹ̀dẹ̀ tẹ́wá lè ṣe bẹ́ẹ̀ dè wọ́n ní déètì yẹn kò ṣọ́ èyí tó ṣọ̀ fún yín ni pé ìjọ tó kù yẹn ọ̀fọ̀ lẹ́ ń ṣe kíni ọ̀fọ̀ lẹ́ ń ṣe ẹ̀ sọ kú ànábìnú gbogbo ẹ̀ náà kò sí ìtọ́ bọ́ sí mbẹ́ ẹlẹ́kẹjọ wọ́n ní àtàṣàbò bìlìkù fàr mọ́lúdì ànábì gangan ìpìlẹ̀ rẹ̀ fáwọn tó dálẹ̀ wọ́n ní wọ́n fi kọ́ṣẹ́ àwọn kiri yóni àwọn tí ì ṣe mùsùlùmí àwọn nasara àwọn fatimi yun àwọn shia àwọn ni wọ́n dálẹ̀ nígbà padà yà ọba kan ní misra almuzaffar àbí mazfar lẹ́yìn bí ọgọ́rùn ọdún bíi méjì sí nígbà wọ́n dálẹ̀ yẹn òun tún wá fẹ́ dáadáa olóhùn lọ sọ́dọ̀ ọ̀rẹ́ òun tó jẹ́ kiriyó òun ṣe twenty five december tí wọ́n máa ń ṣe fún anabiwa isa aleyhi salatu wa salam lọ́wọ́ á rí ṣe sáyẹ́ yẹn lọ́wọ́ ní a mòlúdì tiwa náà táwa náà tá à ń yọ ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ àwọn náà fẹ́ lójú wọ́n wá pẹran rẹpẹtẹ àwọn adìẹ eríṣiríṣi màálù ewúrẹ́ àgbò gbogbo ran ẹran tó yẹ máa ń jẹ ni wọ́n lọ́pa láti fi kọ́ ọ̀rẹ́ rẹ̀ tí ń ṣe ọjọ́ bíi anabi isa tí wọ́n pè ní jésù àwọn fáwọn tó bá jẹ́ pé ọ̀dọ̀ àwọn kiri yóò náà wọ́n ti wá mú kíní ta wí yìí wọ́n ní eléyìí gan fún rẹ̀ nínú ẹ̀sìn wa kò rí gbígbà wọ́ kò rí gbígbà lọ man tashabbaha bi qawmin fahuwa minhum anábìlẹ̀ tí máa ń kọ́sẹ̀ àwọn àjọ kan òun náà ti di ara wọn wa man yatawallahum minkum fa innahu minhum ọlọ́run bá ní tí máa ń kọ́sẹ̀ àwọn kèfèrí òun náà ti dára wọn nìyẹn eléyìí ni díẹ̀ nínú àwọn àlàyé ọ̀rọ̀ táwọn afẹ́sìn tí wọ́n di ìsìláàmù mú tí wọ́n sọ nípa mọ́lúdì táà fi mọ̀ pé الاحتفال بالمولد النبوي بدعة مستحدثة لا أصل له لا أصل لها في الدين لا أصل له في الدين kò nípìlẹ̀ nínú ẹ̀sìn wa nítorí wà ti nípìlẹ̀ ìwọ náà gbọ́dọ̀ bá wọn ṣe àwọn tó máa ń ṣe kọ́ máa pè wọ́n sí àkíyèsí dọ̀làlátùn wọ́ṣubahatùn mínàlímọ̀wálìdì wọ́n ní ìgbà àti mọ̀ pé nǹkan ìṣẹ̀sìn ta ló wà nídìí súnà jama ọlọ́run àtànábì rẹ̀ ọlọ́run ní bomi sí ànábì ní máléjì ẹ̀ àbí bídí à ń kọ́ taláwa ní rẹ̀ ìbílísù àtàwọn súfì àtàwọn ṣíà àwọn tó wà nídìí bídí àní àwọn tí wọ́n pọnmi sí di bídí àní yẹn tó fi jẹ́ pé mòlúdì àwọn tí wọ́n máa ń ṣe jù ṣíà àti àwọn sòfìyà tìjàníyà kọ̀ọ̀dìríyà ṣàdìlíyà amadíyà nẹ́kṣàbàndíyà rufaiya wọ́n gbádùn mòlúdì yẹn àwọn lárúbáwá nù wọn àti yorùbá nù wọn àtàwùsà nù wọn àtàwọn elédè míì náà wọn làwọn ànù àti àwọn ìsọkúsọ ọ̀rọ̀kọ̀rọ̀ àwọn ìsọkúsọ ànù àti ọ̀rọ̀kọ̀rọ̀ tó jẹ́ pé a máa rí níbi mọ́lúdì alákọ̀ọ́kọ́ àlẹ́ istighathatu bil awliya ìtàfihàn pé ànù ní lóòótọ́ ànábì ní kullu bid'atin dalala ànábì ní ànù ni ẹni bá ti wá ń ṣe tó bá ti wà níbi iṣẹ́ àánú ẹ ẹ ní sáláì má máa rí àwọn ìwà burúkú àwọn nǹkan jákujáku tí ọ̀bẹ sì mú alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni pé nínú tí wọ́n máa ń ṣe níbi mọ̀lúdì yẹn òun náà ni pé wọ́n á máa pe anabi wa Muhammad sallallahu alayhi wa sallam níbi kọ́ ran àwọn lọ́wọ́. nígbà táwa máa ń ṣe mọ̀lúdì ń jọ àwọn àṣà kírò àárín wa wọ́n bá ti ní ọdá síkiri ẹ̀ máa jẹ́ ọmọ pariwo fansuruni muhammadu ya rasulallah fansuruni muhammadu ya rasulallah sẹ́mà tí ma dín wẹ̀ ó ní wa muhammad náà wá lọ́wọ́ náà wá lọ́wọ́ tani máa ràn lọ́wọ́ jẹ́ aláàlá wọn náà sọ àmọ́ ṣètọ́ sọ fún wọn pé muhammad <laughs> الاستغاثة بالأنبياء ẹgbẹ̀jọ́ ni olùsùkú محمد يا رسول الله، fansuru محمد يا رسول الله wọ́n lè jíyàn nífi máa bá wọn ló jẹ́ ipé ẹ̀yìn kú lára wa torí gbogbo aburú yẹ̀ lámà ọlọ́ni fala tad'u ma'a Allahi ahada ọlọ́ni gbogbo yẹn má pè nǹkan mímí ọlọ́run èmi nìkan ní kẹ́ máa pè ó èmi nìkan ní kẹ́mà pè ẹ bá fẹ́ sàdúrà ujibu da'wata da'i idha da'ani yìí máa dáhùn tẹ́ bá ń pè mí àmọ́ tẹ́ bá ń pè nǹkan mí èyí ní ṣe kíní <laughs> èyí ní dáhùn ẹ bọ̀ ní da'watu ghayri Allah kéèyàn máa pè ànábì wa Muhammad nígbà míì a máa pè Shehu Ibrahim ẹ̀rí tí ọmọ sunkún kálukú ọmọ sunkún ṣètánì máa ń pa àwọn yẹn lẹ́kún o Ìbílísù àfáà Yusuf ni òun náà rí díẹ̀ mbẹ́ẹ̀ táwọn èèyàn máa sunkún múmidúnà múrísídúnà lillahi aṣèkò ibrahim ibn abdullahi múmidúnà ẹni tí ó fún wa ní táwà múrísídúnà lillahi tó lóun ní mú alọ́dọ̀ ọlọ́run òun ló fún wa ní táwà múmidúnà aṣèkò ibrahim ibn abdullahi òun náà ni sheikh ibrahim ọmọ abdullahi ọmọ kaula sẹ́yìn ọmọ àṣàyàn kọ́ mọ̀ wọ́ná bóòlù sí ní wọ́ná wàláhì tàláhì súnmọ́ bí láhì lẹ́sìn láìlà ìlàhùwà ó lè wí lẹ́yìn ìgbà tó ti mọ̀ pé ọ̀dà àbí kò lè jóná ọlọ́run mọ̀mí dùn náà kẹ́ ọlọ́run ìṣẹ́sẹ́gì súnmọ́ rabbakum ọlọ́run bá nílẹ̀ Muhammad ọ̀rán ti ni nígbà tẹ́ ń ké gbàmí gbàmí wá sọ́dọ̀ ọlọ́run ọba yín lógun bá dé táwọn tápọ̀ jù yín lọ ìṣẹ́sẹ́gì súnmọ́ rabbakum ìrẹ́ ànábì ọ̀rán ti ni táwọn àlùmọ̀ ọ̀rán ti ni nígbà tẹ́ ń ké gbàmí gbàmí lọ sọ́dọ̀ ọlọ́run fastajaba lakum ọlọ́run sì gbà yín anni mumiddukum bi alifin min almalaikati muridifin ọlọ́ni èmi ni mumiddu lẹ́sà ibrahim ọlọ́wọ́n bá ní anni mumiddukum ọlọ́wọ́n bá ní èmi ni ń fún yín bi alifin min almalaika ẹgbẹ̀rún malaika ni mo fún yín jọ́nà muridifin tí wọ́n ń sọ̀kalẹ̀ lọ́wọ́ọ̀wọ́ tí wọ́n ń jà ẹ̀yin ò rí wọn àmọ́ wọn aya quran ọlọ́ni anni mumiddu àwọn ni mumiddu na murishidu na lillahi ibrahim ibn abdullahi ẹlẹ́bọ ni wọ́n o àwọn ẹbọ tí wọ́n máa ń ṣe bí mọ̀lúdì nìyẹn táwọn yóò máa sọkún pé mọ́mẹ́dúnà mọ́mẹ́dúnà mọ́rìṣìdínà líláì iṣẹ́ wọn ti já kí ni mo bí jama ó ti já o ó ti já o ó ti já o láyé ọsọ yìí o ó ti já o <laughs> iṣẹ́ ti já o sẹ́nìkan gbọ́ yìí kọ́ máa lọ bẹ̀ mọ́ bẹ́ẹ̀ bá tètè padà sínú súnà ẹ wẹ̀yìn báyìí ẹ sì nílẹ̀ nìkan mọ́ kọ́dà àwọn ọmọ yín wọ́n padà kú lẹ́yìn tọ́lọ́ bá ti tan ìmọ̀lẹ̀ súnà sí lọ́kàn yọ padà ọmọ bíbí inú yín. Suratu Anfal ayẹlẹ kẹsàn lọ́lọ́run ti ń sọ pé òun ni mọ̀mẹ́dò á ní mọ̀mẹ́dòkùn bí alifin minal malaika òun lòun máa ń gbáàyàn kì í ṣe Ibrahim Kaula ṣé òun wọn ni wọ́n ń pè bẹ́ẹ̀ o àìwá amáyé àwọn ọ̀rọ̀ jákujàku wọ́n ní mọ̀lúdù àwọn yìí anábì ń bọ̀ abubakar ń bọ̀ umaru ń bọ̀ usman ń bọ̀ ali ń bọ̀ ẹmọ retí wọn káàdùkú ọmọ wa wòkè bí wọ́n fẹ́ dé ọlọ́mọdé àgọ̀fà anábì bọ̀ wá sí bídíà nígbà anábì òsèkó tó kù láyé ìgbóyin bẹ̀ wá ń ṣe lẹ́yìn rẹ̀ níwà wá kí ń pẹ́ kúṣẹ́ nínú àwọn ìsọkúsọ ọkọ̀ sọ́ọ̀dì ìtọ́ra wọn a máa gbé anábì sí ipò tọ́lọ́wọ̀n ẹ ipe èmi o ànábì ní látòtòrú ni ẹ má yìn mí láyìn bóódì ànábì ní ẹ má yìn mí láyìn bọ́sódì kàmá àtọ̀rátì ànàsọ́ra Ìsá ibùnà Maryam gẹ́gẹ́ bí àwọn ọmọlẹ́yìn ànábì Ìsá bí wọ́n ṣe yìn ní àyìnbóró tí wọ́n fi pè é ní ọmọ ọlọ́run tí wọ́n fi pè é lọ́lọ́run ipe èmi o èmi o ẹ má yìn mí láyìn bóró ẹ má ní Abdullah wa rasuluhu. ẹrú ọlọ́run òjíṣẹ́ ọlọ́run ẹrú ọlọ́run òjíṣẹ́ ọlọ́run ní ìjú lọ. níta níbi sọ náà àdìsí ni níbi mo lúdì kan tí mo fi dára mi gbọ́ báyìí lónìí ànábì sọ bẹ́ẹ̀ ànábì sọ pé látòtòrò ní ẹ láyìn bóró ẹ̀yìn sàbùnà bó ṣe ká ànábì ọ̀sán náà lọ́sọ yẹn àwọn oyin láyìn boro òun kò ní àyìn wà wá láyìn yìí torí bó ṣe kóun náà sọ lọ́sọ yẹn tó rà ànábì ní tẹríba púpọ̀ ẹ dákun ẹ omi tó gbé ẹ̀sìn gbà. ọlọ́wọ́ adúpẹ́ o wọ́n ní orin kan tí wọ́n máa ń kọ orin yẹn kò sí mòlúdì tí wọ́n ó ṣe tí wọ́n ní kọ àbí tí wọ́n bá gbàgbé <laughs> مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا sẹ́rí èyí sì dá èyí sì dá sẹ́wárí òun ni wọ́n fi bẹ̀rẹ̀ nígbà wá dọ̀wọ́ àárín wọ́n bẹ̀rẹ̀ ẹbọ ẹbọ sánsan wọ́n ní ya akẹ́rà malẹ̀ khaliki máàlì ìmáni àlùzóbihi mo pù ọ́tọ́ lápọ̀lẹ́ jù náà ẹ̀dá ọlọ́run kò sẹ́nìkan tí mo lè so mọ́ tí mo lè sásọ́dọ̀ rẹ̀ lẹ́yìn ìwọ siwaka lẹ́yìn ìwọ muhammad inda hudu fi haadi fi amami nígbà tí wàhálà bá dé tí wàhálà bá ti dé ọ̀dọ̀ rẹ̀ ní sábọ̀ kí ni ọlọ́run sọ ní kuraani fàfẹ́rù ilàlá wọ́n yìí máa yẹn sàgán náà kàmínà ṣètò ní ẹ̀sìn fásitàín bìlá ọlọ́run tí ṣùgbọ́n ti ń da ọlọ́run ẹ̀sà wá sọ́dọ̀ ọlọ́ òun ní ànábì làwọn ọmọ sálọ́dọ̀ rẹ̀ nínú orin yẹn náà iná orin mọ̀lúdì ni o fa iná mi ń jó di kadúniyá wàtò rọ́tù ha ó ní ẹ̀rí ilé ayé àtọ̀run ilé ayé àtọ̀run méjèèjì yẹn mi ń jó di kà nínú ọrẹ ìwà ànábì ni ìwọ lọ fi ta wá lọ́rẹ̀ẹ́ ìwọ ló láyé ìwọ ló lọ́run aláyé lọ́run ni ọ ẹ̀yin gbọ́ <laughs> ẹ̀dá kan ta ló láyé ká tó bí ìyá ànábì àti bàbá ànábì ta ní darí ayé nígbà tá ànábì kú gan ta ní ọ̀darí ayé táyé bá parẹ́ ta ní ọ̀wà lọ́wọ́ ẹ̀ bí wọ́n ṣe máa ń wí nìyẹn tí wọ́n gbà ànábì sípò tọ́lọ̀ ń gbé sí nìyẹn wọ́n mi ní olómìnkà ẹ̀tọ́ wá gbọ́ pàpàmbà ó ní nínú mọ̀rẹ́ ànábì ilmu lawhi wal qalami òun náà ní lawhil mahfuz gbogbo tó wà níláwọ̀ lè máa fún sí pátá àti kálámù tí wọ́n fi kọ́ àti gbogbo tó kọ síbẹ̀ díẹ̀ nínú ọmọ tí wà nábì mà ní o díẹ̀ nínú ọmọ wà nábì tó ọmọ wọ́n là nábì mà gbogbo tó wà nínú láwọ̀ lè máa fún sí ó tó wá ní díẹ̀ ni ìyẹn nínú ọmọ nábì mà nínú ọmọ ànábì ni wọ́n ti yọ ìmọ̀ láwọ̀ lè máa sọ fún ọlọ́run pé wàkúrọ́bì zidi ní ẹlìmá ọlọ́run sàlékún mọ́ ṣàlékún màmí wọ́n sì ní gbogbo kan bẹ gbogbo máa ń bẹ ní ọpọlọ rẹ̀ nínú ọmọ ọlọ́run láti yọ ìmọ̀ aláhùlẹ̀ màfúsì kìí ṣe nínú mànábì wọ́n sọ tó burú jù bẹ́ẹ̀ lọ nínú àwọn àgbà àwọn kan nílérò èmi ń gbọ́ pẹ̀lú etí mi báyìí ni ó ní tí ìbá ti pa ń tijú ọlọ́run tí ìbá ti pa ń tijú ọlọ́run sàlátìlì fàtìkà máa ṣẹgbẹ́ ọlọ́run etí mi mo fi gbọ́ báyìí ó ní igi ìtìẹ̀yìn tí ọlọ́run fi tìyìn tí ò fi ṣubú Muhammad ó ní ẹ má gba àwẹ̀ sí àwẹ̀ nílò yẹn dẹni ọlọ́run etí mi mo fi gbọ́ báyìí o gbogbo tí ì ń sọ ó ṣùọ̀ ni o ẹ má gba àwẹ̀ ẹ má gba àwẹ̀ ẹ má gba àwẹ̀ ẹ má gba àwẹ̀ inú yọ pa yọ sí pahala bí inú agilindi kẹ́ ẹ súnmọ́ àwọn bàbá kan fọlọ́mọ yìí wọ́n ń gbàwẹ̀ mọ́ndé yìí wọ́n ń gbàwẹ̀ lámísì ṣé irú ẹ̀sìn táàbà ṣe ni ẹ jẹ̀mọ́ àwọn yẹn ti ń túká ná wòlú ni náà dàbí ìdíjọ́ mọ́ àbí mélòó wọn ṣe ládùúgbò tí láǹbẹ̀ tiwa níbí láǹbẹ̀ tiwa níbí mẹ́rin bá ṣe ń kọ̀rọ̀ lóko kò sẹ́nìkan ti ṣe gbangba mọ́ <laughs> lẹ́yìn náà wọ́n máa pèpè lọ síbi súfì ife wa gba tìjàníyà máa ń yòrí náà yẹ àmà ní yá tìmí ń bá bìrì tìjàní man yuridi náà ìlàlẹ̀ àmání ẹni bá ń wá gbogbo tí ń fẹ́ lé ayé kọ́ wọ́n tẹ̀ ọ́ àti lọ́rùn yá ti mi ń bá bí Tijani tàríkà Tijani àníkọ́ wá sí kíní kọ́ wá sí ẹ wá lọ́wọ́ sí òpin sí gbogbo tó wọ́n lé ayé ni wọ́n ti sí kíní ni wọ́n ti rí àtàwọn ọmọ rẹ̀ àtàwọn fámìlì ẹ̀ ìmúnisìn ìmúnilẹ́rú ìdẹ̀sìn rúmọ̀yàn lọ́wọ́ ni kọ́lọ́mọ́sàbà fún wọn mọ̀nà wọ́n máa pèpè lọ síbi jálàbí lónìí ẹwà rí àwọn bàbá àwọn olówó àwọn olówó fẹ́ràn mọ̀lúdì gan o kò sí tí wọ́n wá síbẹ̀ nǹkan méjì náà ni wọ́n wá gbàdúrà wọ́n sì wá gbóògùn nǹkan mélòó mọ́ ni wọ́n wá gbà mọ̀lúdì àdúrà tí kí ni jama ogun méjèèjì náà ó sì fọ́n mẹ́ àbá tó ní gbogbo ẹni tí máa ń wọ́n lóyún kẹlẹ̀ wá ojú màálù mẹ́rìndínlógún ebi mọ̀lúdì tó tún sọ ó wà ní pẹ̀lú atare mẹ́rìndínlógún àti ewé ìbẹ̀tújẹ̀ ewé làpálàpá ewé làpálàpá sọ̀yìn dolówó ojúmọ́ ló sọ̀yìn dolówó ma yaftahi Allahu linnasi min rahmatin fala mumsika laha ọlọ́run lémi ọlọ́run ọba èmi ni ma sínà fún yàn kò sẹ́nìkan tó lè sí tí má ti tì wa ma yumsik fala mursila lahu min ba'dihi tí bá ti wá ti kò sẹ́ni tó sì ẹni tí ó close àtẹni tí ó open rẹ̀ Allah kẹ́ gbe gbé Allah sẹ́gbẹ̀ẹ́ ewé ibùtújẹ kẹ́ wá ma kẹ́ máa gbé ma sẹ́gbẹ̀ẹ́ ojú màálù odidi màálù kan lè sínà káàtó wá gbójú gbogbo àwọn orí bú yẹn ni mòlúdì náà wọ́n ti máa ń sọ fáwọn èèyàn alọ́ mòlúdì gan fa tó fi wá di aago mélòó jàmá wọ́n di aago mẹ́fà òrùn ti yọ àti kásùbà látàgò tí bàbá ti ọmọ bọ́sẹ̀ a sì ń bá gbọ́ agbọ́ agbọ́ ìsọkúsọ yìí náà bá gbọ́ dagun mẹ́fà bọ̀ tó nùfẹ́ máa yọ kálukú wa ń wá omi káàkiri pé nọ́málì tó bá ti pẹ̀lú àṣùbà lọ ẹ̀ka túká kálukú ọgbà amásáṣí àdúgbò lẹ̀ yóò lè kírun àmọ́ ṣé gbé wa lọ hádìrá hádìrá ìbìlísíyà níbi àwọn àpapọ̀ àwọn àjànú tí máa ń dọ̀rọ̀ rú wọ́n wá sọ̀rọ̀ ìfá títí débi pé ọwọ́ kálukú la ọwọ́ àfáà náà la gbogbo àtàǹparọ́ fún náà ọwọ́ wa náà la aago mẹ́fà tó nù yọ ni wọ́n parí kálukú wọn wá omi káàkiri súrìtì yẹn ipe bọ́yá alẹ́rọ́mi àlùwàlá torí ibẹ̀ láti fẹ́ kásùbà bàbá wa ní ibo ni wọ́n ń lọ wọ́n ní wọ́n ń wú omi lọ ni bàbá ní omi kí ni wọ́n lómi táwọn fẹ́ fi sàlùwàlá bàbá ní àlùwàlá àlùwàlá ṣé bí kásàlùwàlá kálíbà mọ́ni ẹ̀mí yìí ti máa wàláhì mọ̀ wà ń bẹ̀ wàláhì mọ̀ wà ń bẹ̀ abẹ́gbọ́sẹ́ ẹ̀mí yìí ti máa gbogbo àwọn ta wà ń bẹ̀ ń jọun lẹ́yìn àwọn tí wọ́n ti lálùwàlá tálùwàlá wọn ò tí ìjà tẹ́lẹ̀ akínrán àṣùbà aláìsàlùwàlá orí ibu tí wọ́n máa practice nínú mọ̀lúdì ni ọlọ́run nípa ìdàkùn tó ilẹ̀ sọ́lá ọlọ́run ọba ní tí àsìkòrún bá tó tẹ bá fẹ́ kí tẹ bá fẹ́ kí èyíkéyìí nínú oorun fagisilu ojú akọ ẹ ṣàlùwàlá ọpa ayàtì pé ayàkẹ bọ́ bá ti ń ṣe súnfí ọ gbé ayà sẹ́gbẹ̀ kan ní ọ wà sọ oríbù yẹn sàn oríbù yẹn ó sì sàn wọ́n lè túbá kó kú òǹbì ránù kọjọ́ okú tó dé ẹ̀yọ́ màyá mi dọ̀là látùn pọ̀ tó dásìkò mi a lè ká tán wọn dọ̀là láti yẹ pọ̀ wọn wá bẹ̀rẹ̀ wọn bá Allah subhanahu wa ta'ala ẹni kọ̀ọ̀kan wa kọ́lọ̀ wọn bá Allah kọ́mọ́sá ìsàlékún àforíjì wa wọn ma wá gbé àwọn àdákọ̀ arọ́kọ̀ kan wá wọn ni bídíà tó dá ni ìwọ́ sọ fún wọn pé bídíà kan ọ̀dá anù lànàbì pé gbogbo bídíà ẹlẹ́ẹ̀kejì wọn ni ah, ànábì ọ̀lásìkò ńgbà náà ni ànábì ọ̀lásìkò láti sọjọ́ bí iṣẹ́ tó gbé lọ́wọ́ pọ̀ ó ní ọmọ ìyá lakọ́dí káàdà lákùnfẹ́ rasulillahi uswatun hasana níta ànábì ṣe wọ́n ní ká ṣe wọ́n ní ká ṣe dé òsì kí ni wọ́n ní ká ṣe tí ò ṣe lẹ́yìn náà wọ́n máa sọ fún yín pé kì í ṣe gbogbo tí ànábì ọba ṣe ìlànà ń bídíà ànábì ò ṣe nǹkan míì ànábì ń yan náfìlà rákà méjì ẹ máa subhas bilal ń yan rákà méjì lẹ́yìn àlọ́ alákọ̀ọ́kan sọ̀rọ̀ pé ànábì kò ní kọ́yàn ànábì wa ní òun gbọ́hùn ẹsẹ̀ rẹ̀ nínú àlìjánná òun wá béèrè pé bilal kí lọ́wọ́ máa ń sábà ṣe àwọn òdúdú tó máa kó wá nìyẹn o Bilal wá sọ pé ah, òun ò lè sàlùwàlá àbí kóun ṣe lákà méjì lẹ́yìn rẹ̀ àbí ìtọ́lọ̀ máa ní kóun lè yàn ànábì wá ní tó ṣe tọ́lọ̀ fi fi ọ́sà àlìjánà náà nù ànábì lóun gbóhùn ẹsẹ̀ rẹ̀ nínú àlìjánà ànábì wá sọ fún àwa ipe ká máa ṣe tẹ̀kẹ̀rẹ̀ látùhù tẹ́nìkan bá ti ṣe kankan tá ànábì bá ti ní kíní yẹn dáa ó ti dáa náà ni tánàbí ọba kọ̀ ndẹ́mù kankan ó ti dáa náà ni wọ́n wá ní mòlúdì náà ipò ẹ̀ lọ́wà àwa nígbà tí ẹni ipò rẹ̀ lọ́wà ẹ̀yin náà mú mòlúdì pé ọ̀dà ǹjẹ́ ànábì kọ̀ǹfàmù mòlúdì fún yín tá a fi máa ṣe ànábì òṣèlú ayé mọ́ fábùrí talẹ̀ sí kàfàrà lọ́rọ́ bá dópin nígbà mi wọ́n máa pé ẹ jòkó síbẹ̀ ẹ̀yin tẹ́ ẹ̀ ṣe mòlúdì ẹ̀yin lẹ̀ tá ànábì sọ́tà ànábì lẹ́ni ṣe mòlúdì wọ́n ṣe mòlúdì Cairo wọ́n ṣe mọ̀lídìí Morocco wọ́n ṣe mọ̀lídìí ní fásì wọ́n ṣe mọ̀lídìí ní kaola wọ́n ṣe mọ̀lídìí ní Senegal wọ́n ṣe mọ̀lídìí káàkiri ayé mo ní kókó ní Senegal àti Cairo àti Morocco kán ṣe mọ̀lídìí Maka wò ní bá wọn ṣe é àwọn kan máa ń gbé fọ́tò rọ́ọ̀kan káàkiri báyìí wọ́n ní àwọn kan wọ́n wọ́n mọ́sánsá ànábì wọ́n ṣe mòlúdì ẹ̀yin wọ́n ń pè mòlúdì ọ̀dà ń bí mo ní wọn ò ṣe mòlúdì ọ̀tọ̀ ní táwọn ń ṣe wọ́n àwọn nǹkan ní wọ́n ń ń bẹ́ẹ̀ tí wọ́n ṣe mòlúdì wọ́n lọ́pàá àwọn èkó wọn kápẹ́ wọ́n ṣe nínú kaaba gan àwọn oníṣe wọ́n ló sì gbọ́dọ̀ ṣe kápẹ́ wọ́n ṣe nínú kaaba. lásàmáhàlá ọlọ́run ní járí kápẹ́ wọ́n ṣe ní haramu wọ́n gbọ́dọ̀ bá wọn ṣe torí pé eh, àwọn tó wà ní haramu kọ́ lọ́rọ̀ ránṣẹ́ ọ̀tá lọ́rọ̀ ránṣẹ́ ọ anábíwá muhammad sallallahu alaihi wasallam ni òfin ní dàyín lérí rú lọ́kàn gbé fọ́tò kan wá ipe àwọn kan wọ́n ń ṣe mòlúdù bàbá mumbaz <laughs> àwọn kan ṣe áfúlà kan ẹni ọmọ yẹn wá ń sọ̀rọ̀ nípa bàbá mumbaz wọ́n á lọ lè kọ́fà rẹ̀ wọ́n ní mòlídìí bàbá bùnbà sí wọ́n ṣe kí ni ni wọ́n ń ṣe àfáà yín nínú sàlàfíà náà sì nìyẹn ẹ̀yin ṣe mòlídìí bàbá bùnbà sí ní káwọn wọ́n ṣe mòlídìí ànábì mo ní kí wọ́n ṣe mòlúdìí tátúnì kókò mú bá ṣe kán ṣe mòlúdìí gbogbo ẹni ọba ògò rí kó ṣe mòlúdìí àbúbákiri kò ní sọ mòlúdìí ẹ̀tọ́ èèwọ̀ náà ni ọmọ ṣe kí ni ni ọmọ jẹ ẹnikẹ́ni ló lè ṣe tọ́wọ́ wù lọ́dọ̀ ara rẹ̀ àmọ́ àlèsí tó wà nínú ẹ̀sìn wa lẹ́yìn náà wọ́n láwọn ìrántí ànábì ẹ̀yìn ẹ̀yìn gbàgbé ànábì àwọn àbèrè pé ìrántí ànábì ìrántí ànábì ìrántí ànábì kìí ṣe ìgbà bá ṣe bòlúdì ìrántí ànábì sallallahu alaihi wasallam a máa rántí rẹ̀ pẹ̀lú ká máa sàlátù fún ká máa tan súnà rẹ̀ ká ká máa sallallahu alaihi wasallam tó máa ń sallallahu alaihi wasallam lẹ́yìn náà ká di súnà mú ká máa ṣe súnà ká máa gbààwẹ̀ súnà èyí tó lákọọ́lẹ̀ ṣe èyí tó lákọọ́lẹ̀ lẹ́sẹ̀ kí ni lẹ́lẹ́fẹ́ máa ṣe ìrántí ànábì kò gbọ́dọ̀ jẹ́ ẹ̀kan lọ́dún ìrántí ànábì ẹ̀yìn gbogbo gbà ni lẹ́yìn náà ayàtọ̀ ni ayàtọ̀ mọ́ ni wọ́n máa lọ lọ́rùn lẹ́ẹ̀kan iná láwọn aláìkẹta yóò sọ lúná alánàbí èyí ti kílẹ̀ ti wo àtàǹtà pákóńbí àtàǹtà símẹ́ǹtì àtàǹtà block ó ti kílẹ̀ sáyà mòlúdì nínú láwọn aláìkẹta wo bàbá sẹ́fẹ́ sábà ti ní irọ́ irọ́ ìwékùwì ni yàrá yẹn sọ ìkàkùkà dínkà ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa abẹ́lẹ́ nínú àánú rẹ̀ kọ́lọ̀ ń kọ́ sànù wa èyí pápá ń bá rí ẹ̀wọ̀n náà ni pé kálukú fi ń wá jẹ kálukú fi ń ṣe kí ni kálukú fi ń wá jẹ àwọn kan bẹ àwọn náwó sí ni wọn èrò wọn bẹ o wọn náwó sí ni wọn èrò wọn bẹ o yóò gbé ten million kalẹ̀ ẹnìkan sọ fún àfa àkànjọ ni pé kọ́dà ń kọ́ ọ̀ràn ẹnìkan lọ́wọ́ olówó yẹn ni a ẹ bá sì ti sọ lọ́sẹ̀ tó lọ one million naira kan tó wà lákàntì mi tí ì mo ti gbé fáfá àdúgbò wa mo ní kó fi ṣe mòlúdì one million naira ẹ̀rọ mọ̀ yẹ màálù dẹ́yìn ọ̀rá àwọn rò pé sìn ni sẹ́ni gbogbo ẹni tí ń bá ń ṣe tọ́jú pé ń náwó síbẹ̀ ni onítọ̀hún ó ní ìfìlàsì àmọ́ kò ní mọ̀tàbà à níta bá sì pè lẹ́sìn nǹkan méjì ní ọ̀jẹ̀ onítọ̀wọ́gbà al-ikhlas káṣe ń torí ọlọ́run ala lillahi dinul khalis ọ̀rọ̀ àbí ẹ wá wò mí ká ṣe nítorí ọlọ́run ẹlẹ́ẹ̀kejì mutaba'atul Mustafa kọ́jẹ́ pé ànábì ti kọ́kọ́ ṣe nǹkan yẹn ká tó ṣe ká wá ṣe bá ànábì ti ṣe tẹ bá wo mọ̀lúdì ń sìn yẹ́rì pé àwọn kan bẹ àwọn láníyàn tó dáa wọ́n gbà fáwọn fẹ́ súnmọ́ lọ́nu àmọ́ wọ́n fèèlì níbi abala ẹlẹ́ẹ̀kejì àwọn kan àwọn tí wọn àníyàn wọn dá lérí ẹ o ọ̀kan sọ fún ọmọ ìyá kan jóni ó lẹ́yìn alò fitina ẹni káwọn ọmọ ṣe mọ̀lúdì àtàwọn ọba wa ṣe mọ̀ olùlọ́dún ní bó làwọn ṣe parí ilé àfáwọn ilé tá àfáwọn ń kọ bó làwọn ṣe parí táwọn ọba ṣe mọ̀ olùlọ́dún ẹ̀yà lùlù fìdínà <laughs> ìdúpẹ́ ni pé mòlídìí ní tájẹ̀tì lọ́dọ̀ títí ẹ̀ àwọn kan wá ní iná làá fi ń kọ́ mọ́ṣáláṣí iná làá fi ń máa ń tún mọ́ṣáláṣí ṣe ọ̀dà ká tún mọ́ṣáláṣí ṣe ó sì dá ká máa kọ́ mọ́ṣáláṣí àmọ́ ẹ pé lọ́ńchì ẹ má yí mẹ́sẹ̀ ẹ pé àfẹ́ ṣe lọ́ńchì àbá àfẹ́ ṣe tàbàrọ̀ áàtì afẹ́ ṣe ìkówójọ ẹlòmíràn ni wọn ní wá àfáwọn ní wá wọn kàn máa lọ yín lọ́rùn ni mo ní bó ni wọ́n ṣe wọ́n ń kówó jọ lásìkò ànábì lásìkò ànábì wo ni wọ́n ṣe ń kówó jọ bó ni wọ́n ṣe ń kọ́ mọ́sáàsì bó làwọn yẹn ń yọ sàká àwọn tí wọ́n wá ṣe mùlúdì táwọn náà ń bẹ láwùjọ bó làwọn ṣe ń kọ́ mọ́sáàsì tiwọn wọ́n kàn máa lọ́rọ́ lọ́rùn àwọn kan sọ pé àbá ọ́fíìsì wa ni àrídájẹ́ o táwọn ń jẹ ni ẹ kálukú lọ́mọ <laughs> nídìí bẹ́ẹ̀ ọmọ ìyá ọba jáde ilé ayé ọ̀sà bá máa pọ̀ wáyé pẹ̀lú gbogbo wórówóró tó sọ yẹn alákọ̀ọ́kọ́ ọ̀fẹ́ sọnù tí wọ́n sọ àwọn èèyàn nù ọlọ́run ọmọ sì wá ní adọ́run mọ́tọ́ o ọlọ́run ọmọ sì wá ní adọ́run mọ́tọ́ o kọ́lọ́run ọba aláàkọ́ mọ́sà gba ìjọsìn wa mọ̀lúdí ànábì kì í sara ẹ̀sìn Islam káwọ́ ẹ̀sìn míì sí ìtọ́lá kọ́ọ́lẹ̀ nínú Al-Qur'ani àti sunna ká tó bá lọ́dọ̀ ọlọ́run àwa tá a ti ṣe rí àbáwá tá à ń ṣe lọ́wọ́ at-ta'ibu mina zambi kama la zambala ẹni bá túbá kú ń bi ẹ̀ṣẹ̀ kan tó lóun ò ṣe má gbogbo èyí tó ti ti sẹ́yìn ànábì ni wọ́n parẹ́ nínú fáìlì rẹ̀ ọlọ́run ní bí májọ́ alkiyama subhanaka allahumma